ẹ wo ibi tẹ́ ń wò yìí oko ni o wọ́n fi dá oko sí ilẹ̀ tẹ́ ń wò lọ iṣẹ́ ìbóye pọ̀ tó ẹ láti ibi ìbà oko ni tẹ́ bá wá ń wo ilẹ̀ yẹn dáadáa ṣẹ́ wo ṣẹ́ rí ẹ jẹ́ kí n máa tẹ̀síwájú lọ ẹ jẹ́ kí n ṣó ẹ̀gbẹ́ apá kejì náà ṣẹ́ rí bó ṣe fẹ̀ tó wọ́n dá oko ni o ẹ jẹ́ kí n súnmọ́ ìkan nínú àwọn ewéko náà ṣẹ́ rí wípé sàláàdì ni ẹ̀ ń wo yìí ó ẹ̀ṣẹ̀ ń wù lọ́wọ́lọ́wọ́ ni ṣẹ́ rí bó ṣe fẹ̀ tó tẹ́ bá tún wá ní pé kẹ́ ẹ wo bíbá yìí eléyìí nísìn oko ni ẹ ti rí nǹkan ìgbìn tó ń jáde ní abẹ́ ẹ̀rí kejì ẹ̀ oko ni nǹkan tó jẹ́ kí wá ṣe fídíò yìí ni wípé látìgbà tí mo ti wá fi oko yẹ wọ̀nyí ǹjẹ́ rí màálù kankan lórí ẹ̀ ṣe rí pé ẹ lè rí màálù níbo lẹ ti fẹ́ kó báwo lẹ ṣe máa rí màálù so nísìnyí gbogbo àwọn èrè oko yẹn tó bá ti wù wọ́n wá kó lọ sí gbòòrò wọ́n lọ tà fáwọn ọmọ onílù táwọn àjèjì náà tó ń gbé nílùú wọn ọkọ yìí bẹ́ ṣe rí bó ṣe pọ̀ tó yìí nìsí tó bá jẹ́ wípé màálù pọ̀ lórí ẹ̀ tó ti mú gbogbo ẹ̀ tó ti fi jẹ tó jẹ́ ìlàjì nínú ẹ̀ kó délé jẹ́ lájí gan because màálù tó máa ń kó sórí oko ilẹ̀ Yorùbá kò ń ṣe ẹyọ kan kò ń ṣe méjì wọ́n máa ń kó one hundred two hundred ní so tó bá ya wọ oko láàrin five to twenty minutes wọ́n ti parí gbogbo oúnjẹ tó yẹ káwọn èèyàn jẹ ǹjẹ́ àwọn ará bíbáyìí ǹjẹ́ wọ́n á ro oúnjẹ jẹ wọn ò ní róúnjẹ jẹ wọn máa wà nínú iyàn because wọn máa ń gbin oúnjẹ ṣe bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ sọ̀yẹ́ rọra ṣe wù in peace tí ò sí nǹkan kan tó ń dà láàmú tó rọra ń wù bọ̀ díẹ̀díẹ̀ tó bá jẹ́ wípé màálù bọ́ sórí ẹ̀ tó ń mú gbogbo ẹ̀ jẹ báwo làwọn ará ìlú ṣe fẹ́ jẹun wọn ní róúnjẹ jẹ iyàn lọ́mọ máa pariwo because each and every time tó bá ti gbin nǹkan ni màálù máa máa jẹ ṣe bẹ́ẹ̀ rí bílẹ̀ yẹn ṣe wà peaceful the same thing yìí tó yẹ kó máa ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjìrì gbogbo àwọn tó ń gbin oko àwọn bàbá wa àwọn ìyá wa tí wọ́n ń ṣiṣẹ́ àgbẹ̀ kí oko wọn kó ráyè sinmi kó ráyè wù kí gbogbo nǹkan ọ̀gbìn wọn kó ráyè wù kó ráyè dìde ìgbà yẹn lẹ máa rí wípé oúnjẹ máa pọ̀ nílùú torí tí nǹkan èrè oko bá sinmi oúnjẹ aráyè wù tó jẹ́ bá dẹ̀ wù kedere oúnjẹ máa pọ̀ lọ́jà tó ń jẹ́ bá dẹ̀ ti pọ̀ lọ́jà oúnjẹ ò ní wọ́n àmọ́ tí wọ́n bá ti fi gbogbo èrè oko ìlú kan páàtì ibì kan tán ti fi jẹ tán tó wá jẹ́ pé páàtì ibì kan míì lọ́n ti ń kó oúnjẹ wá oúnjẹ máa wọ̀n èèyàn dẹ̀ tún máa mú gidi gan ni àmọ̀ràn mi sí ẹ̀yìn ìjọba nàìjíríà ni wípé ẹ ṣe ààbò security kí àwọn màálù kí wọ́n yé joko mọ́ so that gbogbo ìgbìn táwọn ìyá yẹn àti bàbá yẹn tí wọ́n ń gbìn á lè ṣe kíni á lè wù dáadáa àwọn ará ìlú wọ́n á lè jẹun wọ́n á lè yó ẹ ṣe ààbò security o nítorí wípé ìlú tí ò bá ti sí security kò sí nǹkan kan tó máa dá nínú ìlú náà ààbò ní gangan òun ló ṣe kókó lórí àwọn èèyàn wa ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ má ṣàlàyé bá wa pín ètò yìí o olódùmarè ọba adániwáyé ìdíjẹ́ kẹrí ń gbé sọnù bí òkè ń ṣe gbẹ̀wọ̀n ó dìgbà kan náà ó dàbọ̀ ó dìre.